وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته مع ذلك وتسوال أريد تسجيك يعني كان تبابون يا لكم الإسلام kíkà tún padà ká lọ gba ẹ̀bùn yẹn padà nítorí ká mọ̀ bá dàbí ajá tó ṣe pé tó bá kọ sílẹ̀ ọ̀bọ̀ bá bì sílẹ̀ yọ padà síbi ẹ̀pọ̀ àbí ẹbí rẹ̀ láti lọ kó jẹ ẹsẹ̀ máa wọn àgbà sọ̀rọ̀ bá a lè wọn ni lẹ́yìn tẹ̀lé náà mẹ́tẹ̀lú sọ̀rọ̀ àpèjúwe kápèjúwe lè ṣe tó àwọn mùsùlùmí torí de lé ntọ́wọ́ àti tó fi fara ju ajá kì í ṣe tó dáa ìwà burúkú ni ẹ̀yà fi bàbá yẹ́bi hadith abdullahi bin umar àti hadith abdullahi bin abbas tó ti ṣe tọ́ka sí tí bàbá bá gbọ́n ma ní nǹkan wọ́n tọ́ kó gbà padà nítorí pé ohun tí bàbá pọn ọmọ rẹ̀ yí báyìí àtọ́mọ́ àti ntí ọmọ ní nǹkan ní bàbá ni nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oni inna awuladakum min kasbikum min kasbik dájúdájú àwọn ọmọ yín wọ́n ń bẹ nínú sí ọwọ́ yín àwọn ọmọ yín wọ́n ń bẹ nínú nǹkan àníyín ẹ máa jẹ nínú nǹkan àníyín torí ẹ̀ka tí wàá ní àti wọ́ ti bàbá rẹ̀ tí wọ́n sì jẹ́ ti bàbá rẹ̀ ti màmá rẹ̀ náà torí rẹ̀ tí bàbá rẹ̀ bá sọ fún ọgbọ́n àní nǹkan ẹ̀yẹ fóònù tí wọ́n pa lò wọ́n tí bàbá rẹ̀ bá sọ fún ọgbọ́n àní nǹkan wọ́n á ní tó ń bọ̀ ọ̀hún ọ̀gbọ́n ọmọ kò sí wàhálà ń bẹ̀ tí bàbá rẹ̀ bá sọ pé tó ń bọ̀ ọ̀hún ọ̀gbọ́n ọmọ kò sí wàhálà ń bẹ̀ èyí ń bàbá rẹ̀ lẹ́jọ́ ẹ máa wọ nǹkan bá wọ́n ti sọ pé àwọn bóyá ní nǹkan wọ́n tún wá láwọn òbòyàn mọ́ sọ́ba mo bẹ́ẹ̀ ẹ̀yin pé bàbá rẹ̀ lẹ́jọ́ rú rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́ ti bàbá àbí yẹ̀yàn ṣùgbọ́n ẹ̀gbọ́n ogun àbúrò ní nǹkan bàbá àbúrò àbẹ́gbọ́n bàbá bàbá àbúrò àbẹ́gbọ́n ìyá ogun yẹn ní nǹkan ọ̀tọ́kọ̀ gbàgbà ọ̀tọ́kọ̀ gbàgbà. حديث ذكر لي وجه حديث عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يقبل الهدية ويجيب عليها رواه البخاري ولا نبي محمد صلى الله عليه وسلم كما أبو لابو عمر بعد وسمع السنة لسنة لوريا كما أبو لابو عمر بعد a sì máa sẹni tó kún lẹ́bùn lẹ́sìn ká gba ẹ̀bùn nígbà tó bá fún wa lẹ́bùn ọ̀nbẹ nínú àwọn ẹni àpọ́nlé ọ̀nbẹ nínú àwọn ẹni tó mọ ẹyá yìí nítorí pé ẹni tó fún ọ ní nǹkan oore ló ti ọ kìí sì ṣe ike nítorí pé ó bá àfi bùkátà hàn náà ṣe fún ọ yàtọ̀ sí sára. Si ẹni tí ò ní tó yẹn a bùn yẹn lẹ́bùn ẹni tí ò ní nǹkan kan a máa ẹni tó ní lẹ́bùn kìí torí oníbùkátà sí nítorí pé wọn máa fi pèsè ó máa ń ṣe sábà bí kífẹ̀ẹ́ wà láàrin ẹni méjì ó máa ń jẹ́ kí ọkàn tó kọ̀yìn síra wọn kó súnmọ́ra wọn ó máa ń jẹ́ kí kó wà láàrin èèyàn fi máa ẹ̀bùn tẹ́rí yẹn tí wọ́n bá fún yẹn gbígbà lọ yẹ kéèyàn gbà ó nígbà náà bá sọlọ lọ àti sẹlẹ máa má gbẹbùn kọjá kó ṣe pé ẹni tó fún ọlẹ́bùn yẹn káfìrì torí bá tó rí inú súnà táwọn Yahudi wọ́n bọ́ anábì lẹ́bùn anábì gbà tó eléyìí túmọ̀ sí pé sẹ́ máa fún ẹlẹ́bùn ọtọ́ pé kọ gbà á torí pé tí wọ́n bá tí wọ́n náà bá fún yẹn lẹ́bùn mi sẹ́ni tí wọ́n á nẹ́bùn títí ọ̀bá gbà ó rí kọ́wọ́ rẹ̀ ó wúwo kọjá sísọ kọ́ máa ná nǹkan tí yàtọ̀ gbà kọ́ má gbà ọwọ́ rẹ̀ ó wúwo kọjá sísọ ojú ó sì ti ọ bàjẹ́ láti da ọwọ́ rẹ̀ padà sáyè ìdójútì ni oníkápẹ́ ẹ̀bùn sẹ́ni tó fún ni lẹ́bùn lọ́wọ́ àpọ́nlé gbogbo àpọ́nlé ń bẹ nínú kápẹ́ ẹ̀bùn nígbà tó ń fún wa lẹ́bùn torí rẹ̀ sẹ́nìkan bá fún ọlẹ́bùn gbá o bíkọ́sì anábì Muhammad sallallahu alayhi wa sallam Allahumma ẹ̀yà àfi tó bá ń gbé ẹ̀bùn yẹn níṣẹ́ ni wọ́n fún ọlẹ́bùn yẹn gẹ́gẹ́ bí àbẹ̀tẹ́lẹ̀ wọ́n fún ẹni láti fi gba nǹkan kan tí ọ̀tọ́ kò ṣe láti fi mú ọtí nǹkan kan tí ọ̀tọ́ kò ṣe gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ ìjọba tó wá dé pé ẹ̀bùn tí wọ́n fún ẹ yẹn wọ́n fún ọ nítorí pé olùbá àtàrà rẹ̀ ṣe nǹkan tí ọ̀tọ̀ kò ṣe lábẹ́ òkú irú ẹ̀bùn bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ gbà á nítorí pé tó o bá gbarú ẹ̀ ẹ̀bùn yẹn yóò ti sábàbí láti ṣe nǹkan tí ọ̀dà yàtọ̀ sí báyẹn ẹni tí máa ń ṣiṣẹ́ oṣù tí sì ń gbowó ní ṣiṣẹ́ tí ń ṣe àbí tí òjò ní ṣe tí sì ń gbowó ń bẹ̀ kọ́tọ́kọ́ gbẹ̀bùn lórí iṣẹ́ torí rẹ̀ gbowó iṣẹ́ tó sì torí rẹ̀ gbowó kọ̀tọ́kọ̀ bu ẹ̀bùn lórí ẹ̀ ẹ̀yà fífẹ́ni tó gbọ́ ṣiṣẹ́ tó bá yọ̀ǹda kọ gbà tó bá lọ gbà pínrín haram lọ gbà o ilé yẹn ni wọ́n ń pè ní hadayal ummal ẹ̀bùn tí àwọn òṣìṣẹ́ máa gbà haram gẹ́gẹ́ bí wọ́n náà dìtà nípa Muhammad sallallahu alaihi wa fi ọ̀ràn kan nínú àwọn sọ̀hábà bí kọ́ lọ gba zakati jọ wa ìgbà tó wá dé ti ń jíṣẹ́ wọ́n á àti léyìí àti léyìí ni tiyín eléyìí àti léyìí àti mo ní bóòlù ti jẹ́ ó lé léyìí ni wọ́n fún mi kékeré kó fún yín zakat àmì léyìí àti léyìí àti bùn mí ní gbówó òrìn tẹ tèmi náà nù anabi sallallahu alaihi wasallam wá pa Júdà kí ló nínú yín tó wa pé àmẹlẹyìí àtẹlẹyìí àtẹlẹyìí tẹmí kí ló dé tí ọ̀kan nínú yóò jókòó sọ́dọ̀ ìyá rẹ̀ kọ́ wa gbaru ẹ̀bùn wa àwọn kí tó jókòó sọ́dọ̀ mọ́mì rẹ̀ ta ni ó fọ́ ọ náà ló fi láǹfààní àti torí rẹ̀ àtẹ̀bùn àtọ́jú owó tẹni tó bẹ̀ ọ̀sẹ̀ tó a máa gbẹ̀bùn lẹ́nu sẹ́ òun ti òtún à ń gbẹ̀bùn kan haramu lẹ́bùn yẹn. ẹ̀yà àfikẹ́ni tó gbọ́ ṣiṣẹ́ kó ipò ń gbà kíkẹ́ kọ́ lọ lò wọ́n yé lá ẹni tó níṣẹ́ gangan wọ́n bùn torí tó ọba sí lẹ́nu sẹ́yìn kò sẹ́ni tí ó mọ̀ kò sì sẹ́ni tí ọba bùn ọ ní kankan haram ní lábẹ́ òfin ọlọ́run ẹ̀yà àfikẹ́ni tó gbọ́ ṣiṣẹ́ yìí bá yọ̀ǹda rẹ̀ fún un bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀kọ́ tá a lè gbà òun náà tó ṣe é pé ẹni tó bùn alẹ́kùn yẹn àmọ́ yìí pé jíjí ló jì jíjí ló ti tó bùn ayẹ ẹ gbọ́dọ̀ gba nǹkan lọ́dọ̀ olè nítorí tẹ bá gbà lọ́dọ̀ olè ẹ̀yin gan alára ti ràn lọ lórí ìwà àbàjẹ́ ẹni tó ti gbépo láti ọjà lè bí ẹni tó gbà á lè ẹni tó gbà á lè gan ni bá gbà olè Ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹran ara yín lọ́ni lórí àti tètè ọlọ́ lórí àti bẹ̀rù ọlọ́.

bẹ́ẹ̀ náà ni ẹni tó kó wo nàbí se, bẹ́ẹ̀ tó kí ṣe aṣẹ́wó níṣe obìnrin ni aṣẹ́wó ni ìdí aṣẹ́wó ló ti ń pawó ọwọ́ ara nǹkan wọn àbọ̀ kó mọ̀ pé èèyàn àfa àti ẹ̀ńsà àdúrà fáwọn tọ́jà fi ń tà nù wọn náà wọn gbàgbà kúgbà tọ́jà òfò fi ń tà àbẹ́ẹ̀ rí nǹkan mọ́ wọn náà wọn lọ gba búrẹ́dì ni o búrẹ́dì tó ọlọ́run so bẹ́ẹ̀ náà ni ẹni tó kí babaláwo ni adifa ni atẹ̀yàn ni atọ̀pẹ̀lẹ̀ ni alágbègbà ni ọwọ́ àbọ̀ ọlọ́wọ́ a'udhu billah sẹ́wọ̀n kó wọ́n owó haram owó haram torí pé ti sẹ́ haram ló ti pa awóyan ọgbọ́dọ̀ gbẹ ẹ̀bùn rú rẹ̀ gbogbo ẹni tó bá ti mọ̀ pọ́nà tó gbà tó fi rówó ọ̀nà tí ọ̀tọ̀ ni ọgbọ́dọ̀ gbẹ ẹ̀bùn lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam a máa gbẹ ẹ̀bùn a sì máa sànyà lẹ́sàn lórí ìyẹn ni pé tẹ́nìkan bá bùn ní kẹfẹ́ òun wà nǹkan mi bùn tẹ́nìkan bá bùn anabi sallallahu alaihi wasallam ní kẹfẹ́ òun wà nǹkan mi bùn kótó di pé lọ ẹdúró dúró mọ̀ bọ̀ ọ̀nà wà nǹkan mi yóò fún náà lànà sọ pé man sana'a ilaykum ma'rufan fakafi'uhu fa in lam tajidu ma tukafi'unahu bihi fad'u lahu hatta taru annakum tó mọ̀ tẹ́nìkan bá ti dáadáa sí ẹ̀sán lẹ́sìn tẹ́ ẹ̀ bá wá á rí tẹ́lẹ̀ fi sán lẹ́sìn ẹ̀ ṣàdúrà fún títí tẹ́ fi rí i pé ẹ̀ ti sán lẹ́sìn tó lé pàtàkì. ètò kí wọ́n kàn fún ọ nìkan lọ́wọ́ àti ẹ̀ka àbọ̀ ọ̀dàbọ̀ a ẹ̀ka àbọ̀ ọ̀dàbọ̀ ìwọ ò ní tó lé fún ó sọ pé jazakallahu khairan ṣe wọlé ẹ̀ka àbọ̀ ọ̀dàbọ̀ ṣe eléyìí túmọ̀ sí kálá ìmọ̀ọ́rẹ́ yọ iná ni àwọn Yorùbá náà sọ pé ń tà sí lórí tí òdù pẹ́ ńkọ́ bí ọlọ́sà kò ní ìwọ́n ti wá gbé fún ọ wá lọ́wọ́ rẹ̀ ọ wá gbáwó wọ́n sọ pé àmì ẹjẹ ń wo báàgì yẹn mo gbàgbé nǹkan kan tí ń sí i lọ́ba ti gbé fún ọba ọkàn sọnù agbádá rẹ̀ pé kí n wọ ò ní rí gbà bóòlù tètè tètè ànábi sọ pé sọlá sọlá sọ pé ẹni tó bá fún ni lẹ́kùn tó bá tún pa padà ó dàbí ajá ni bẹ́ẹ̀ ni ọlọ́run ànábi sọlá sọlá náà sọ pé ẹni tó bá ṣe dáadáa sí ń kọ́ ẹ̀san lẹ́san tẹ́ ẹ̀ bá rí tẹ́ fi sán lẹ́san ẹ̀ dúpẹ́ fún títí tẹ́ fi rí pé ẹ̀ ti dúpẹ́ fún. anábì sọ pé man la yashkuri nasa la ẹtí ìbá ti dúpẹ́ fáwọn mi dúpẹ́ fọ́ ẹ tó ayẹ ndị gbà padà kí wo fi ju ajá ń bọ̀ ẹlòmíì torí de ìwà burúkú ni lórí ìgbà tó máa ti irú wọn náà ìwà burúkú pátápátá gbáà ó sì pọ̀ bàjẹ́ lọ́dọ̀ àwọn Yorùbá ọ̀pọ̀ bàjẹ́ Yorùbá máa ń dá sàmì wọ́n yẹn ti ń tọ́ rẹ̀ sí fẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́ fi ọlọ́sà kó ni lẹ́rù lọ àwọn yẹn mú orí lọ́pọ̀lọpọ̀ láwọn yorùbá lẹ́bù nínú yorùbá lẹ́bù ni pé wọ́n yẹn sábà mú orí ẹni tí wọ́n ń ṣe dáadáa sí wọn làwọn máa sábà tàbúrú sí dáadáa tí wọ́n ń ṣe sí wọn gan wọ́n tún ló nítumọ̀ wọ́n ló nítumọ̀ nígbà tí èèyàn gbẹ́ bọ́ọ̀wù kalẹ̀ tó ní kẹ́ máa pọ́n mi ọ̀fẹ́ wọ́n tún ní fi ń kó àrùsìkí àwọn ẹnu kó ń gbé ọ wọn àti dúpẹ́ fún ó tunu dúdúdú níbi ẹni tí wọ́n tó pa iná lórí òsè pọ̀ láwùjọ yorùbá náà ó rí ọ̀pọ̀ ọláì tó bá gbẹ ẹnì káyé ẹ̀rí kó rí ọ̀pọ̀ láwùjọ yorùbá nítorí pé wọn ò mórí wọn ò mórí rárá wọn máa fi bí sólò rí ni máa ń sèse bẹ́ẹ̀ ọ̀kan tó rí náà lórí òní rí mi ọ̀kan tó rí lórí òní rí mi nítorí délé ìwà ìmórí kí wà tó dáa yìí máa dín náà orí máyà ni o ọwọ́ ètò ti ní kí wọ́n tún bàjẹ́ sàmẹ́ni tó bá dúpẹ́ yóò tún ra lẹ́kùn bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba náà sọ wọ́n ètò ẹ̀sìdẹ̀nà rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi la shadid ẹran wọn létí ńgbà tó lọ́wọ́ bá kéde kíkẹ́tẹ́ bá fi lè lọ dúpẹ́ fún mi pínrín mo búra pé màá sàlékún fún yín ti búra ti búra màá sàlékún fún yín àmọ́ tẹ́ bá lọ sàìmórè ìyá tí ń bẹ lọ́dọ̀ mi lè kó irú ẹja kéè sára irú rẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ fi ṣera rẹ̀ tí ò fi ga ju bó ṣe ga lọ pọ̀lọpọ̀ ti ẹkọ ga kọ ga tóra ìmúre dàlá ta gbọ́dọ̀ jẹni tí wọn mórí tó bá sórí fún ọdúpẹ́ fún so tó bá dúpẹ́ fún ara rẹ̀ ló ṣe lóore nítorí pé àlékún oore mi náà tún wà so nínú dúpẹ́ orí. ìníkú ẹni tó fún ọ ní nǹkan ìwọ náà bùn ọ ní nǹkan mi ẹni tó ọ ní nǹkan ìwọ náà bùn ọ ní nǹkan mi tọ́ọ̀bá wá rí tó lè bùn ànábì ní kò sàdúà títí tó fi pé náà kọ kò ti ókè mi ò á rí tí mo lè fún àwọn yọtọ ká wá sọ lápapọ̀ pé ẹ̀yin ìyẹn sọ pé jazakumullahu khairan pékin ìyẹn tó ti di bídà mo rò pé yé wa ó ti ti di bídà ìwọ ni ẹ wí papọ̀ tí wọ́n bá mọ orí ó ní ìdí pé ẹ wí papọ̀ ebi mi lọ́dọ̀ tèmi mo sọ pé jazakallahu khairan ìwọ náà lọ́dọ̀ rẹ mo sọ pé jazakallahu khairan ẹ wí papọ̀ àmì pálá ẹ̀ mọ orí nìyẹn nù ẹ kúkú ní sọ tẹ́lẹ̀ náà bí o bá ti pẹ́ nìkan tó tún gbèsè ní fa ó tún gbèsè ní lọ́nà bídà tí wọn bá mọ orí o nídìí kẹ́ni kọ́ sẹ̀sẹ̀ ẹ̀sìgẹ́tì rẹ pé ẹ sọ pé jazakumullah khair fẹ́kìn ebe mi ti mọ̀ pé orí ló ti fún mi jazakallahu o rí pé wọn náà afwan ọ̀sọ̀ ni láì jẹ́ pé ẹnìkan ló tì ọ́ jazakallahu khair jazakallahu khair ṣẹlẹ̀ ìjẹ̀bù ti ṣe jẹ́ mi bọ́ọ̀ bá ti gbọ́ lárúbáwá má lọ sí pé o ọlọ́wọ́ sàn ọ́ lẹ́sàn-án ọlọ́wọ́ sàn ọ́ lẹ́sàn-án kẹmẹ lọ síbi ti fúlàní jazakallah jazakallah kò nítu jazakallah síbẹ̀ yìí náà ti rí jazakallah ọlọ́run ọ̀sán ọlọ́run ọ̀sán yọ ọ̀sán mi kéne ó lè sàn mí yà <laughs> torí kọ nyá ẹ sẹ́yìn kan sọ jazakallah jazakallah kínní bọ́ba gbọ́lá lọ́wọ́ akọ́sọ yorùbá hẹn ẹlòmíràn sọ pé sáàkàlà o kí ni jẹ́ sáàkàlà o dídín jẹ́ sáàkàlà o jazakallahu khayran òbó ti sọnù bó bá ti gbọ́ lágbára aṣọ yorùbá rẹ kò sí ìtọ́lọ̀ ọ̀pọ̀ òun náà ló kó fún wa lédè tọ́ nkankan bẹ nínú ṣẹ̀ríà yìí tí wọ́n ń pè ní hibatu sawa hibatu sawa ẹ̀san ẹ̀bùn ẹ̀bùn àti gbẹ̀san mo bùn ọ kí n lè gbẹ̀san yẹn ni kí n gbà tẹ̀mí fún ẹ mo ń retí pọ̀ sàn téèyàn náà dá ọwà àmọ́kọ̀dá tó yẹn ni pé mo fún ọ kó o lè bá a san sẹ́mi pé wọ́n ti kọ́kọ́ kọ́ àwọn alẹ́ kò pé tí wọ́n bá fún wa ní nǹkan káwọn náà gbìyànjú láti ṣe kí ni láti san wọn lórí rẹ̀ àmọ́ ìyàtọ̀ wa wà láàrin eléyìí pẹ̀lú pé èmi ò fún ọ lásán àfi nítorí kó lè bá ṣe kí ni kó lè bá san eléyìí ni wọ́n ń pè ní hibatu tawa hibatu tawa mo bùn ọ́ lè bá san àsan padà eléyìí wà àmọ́kọ̀dá tó ọ wà àmọ́kọ̀dá tó. irú rẹ̀ náà lẹ́rìí tó wà lọ́dọ̀ àwọn obìnrin wa bàbá àwọn ọkùnrin gan ní lẹ́wọ̀ tí wọ́n gbé ní ìsìn tẹ́nìkan bá ń sílé lẹ́wọ̀ tí wọ́n máa ń sílé o fojú sọ gbogbo ẹ tọ́ wa èlò fún èlò ni wọn náà fún un èlò ni wọn náà fún èlò ni wọn náà fún tó bá kọ pé ni wọn náà máa sílé bí ìgbà tán fowó pa mẹ́rin fún ọlọ́wọ́ san padà ǹjẹ́ ju àpò kan lọ ǹjẹ́ ju àpò kan lọ lọ ok ṣé ọyọ lówó ni àbí ọ̀lọ́ yáwó tí ẹni tó bá fún ẹ lápò kan tí ò wá fi múrí márùn san padà tó nà ọkọ mẹ́tì àbí òní làmẹ́tì yọ làmẹ́tì kẹ́ máa wọ kẹ́mi àpò kan mú fún múrí márùn lè san padà ah <laughs> ok ẹ̀yin fowó pamẹ́ ni yóò bá lẹ́bù bó ṣe wà tí wọn. ẹ rí i pé ọpọlọ wọn tá a bá ní kí wọn wá lè tó kí wọn wá há fatiha wàhálà ni wàhálà gidi ni láwọn bàbá màmá àmọ́ ẹnìkan fún tọrọ ẹnìkan fún sí gbogbo ẹni ọhà bíi fatiha yóò ti mú mọtí kálukú fún ẹni tó fún pátá ọmọdé ẹni tó fún pampasi ẹni tó fún ní singlet ẹni tó fún ní iwájú gbogbo ẹni ọsàn bẹ́ẹ̀ táwọn obìnrin bá bímọ bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ̀ ọmọ aha gbogbo ẹ̀ sórí ìyá títí ìyá kúndé ìyá fáwùsà ìyá afúta ìyá afú gbogbo ẹ̀ ni ọ̀ hà tó kọ́dà tí ó ń tì ọ̀bá sí ìbímọ ẹ̀ ọmọ ń wọ́n jẹ́ ju pátá ọmọdé lọ ẹ gba àwọn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé n tó gùn òun òun náà expect pé yóò ṣe kí ni yóò san padà kọ́dà ó fi ọ̀pọ̀lọpọ̀ aburú ní Yorùbá lẹ́wọ̀n ó máa débi kóbìnrin ìfẹ́ bí mama nítorí pé ó bí màkà gbogbo ẹ̀bùn tó wọ́n bùn àwọn ẹni tó bùn lẹ́bùn dáadáa ò tí ì ṣẹlẹ̀ sáwọn dépò pé yọ lọ sán padà tó tún bí màmí kó di pé à ń kàn sọ́dọ̀ sí ẹni kò tí ì kankan padà. àdúgbò pa àwọn ò ṣe máa ń ṣe ara torí tá a bá lọ lóyún ní ìsìn gbogbo gbèsè tó wà lọ́rùn àti ìsan àwọn ọmọ wa bu wọn máa bu òun gbèsè òun náà ẹni tó yẹ pé ibi kínkínní kan ló ti relate mẹ́ni tó bùn lẹ́bùn tó ń tì ọ̀bá wà ń kókó lè bí màmá yòyọ́ wa lọ sórí fẹ́ni tó rọra relate mọ́ ọ bí kò ń fi ń san ẹni tó léyìí tó relate mọ́ fún ọ wọ́n tọ́ wọn bí ma òun bí ma òun bí ma wọ́n sì ti dá gbogbo orú nǹkan jọ fún ọ yóò bọ́ kàn sọ ló kọ ni ìyá bí ti ń sin bí ń sin ìyẹn ni pé wọ́n bó ti ń sin lọ́ máa ń bọ́ bó ti ń sin lọ́ máa ń bọ́ òun sì ń gba táwa ń fún ọ ọ̀tán ẹ̀ ilé wọn pè ní hibatu àtàwà tó kọ̀dá tó kọ̀dá tó tẹ́ bá ti gbìyànjú nǹkan kọ́ra ọ̀tún ẹ má retí pé ẹ fẹ́ gbà kankan padà lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n tán fún ní nǹkan mọ́tìkẹ́ni tó gùn ọ lọ bẹ́ẹ̀ tó o bá fi lè ní nǹkan kan tó ṣe é tó ṣe é mú lọ́síwọ̀n náà lè fún mọ́kùrú ẹnu jazakallahu khairan tẹ́lẹ̀ ìpàtàkì jama káfí kọ́sì ànábì wa Muhammad sallallahu ó máa ń gbẹ́bù ó sì máa ń sanni lẹ́sàn lórí ẹ̀ ẹ̀kọ́ ńlá ni ká gbẹ̀bù ẹ̀kọ́ ńlá ni ká tó sami lẹ́sàn-án lórí gbígbà ẹ̀bùn ó ń túmọ̀ sí ẹni àpọ́nlé mi kúkú tọrọ lọ́dọ̀ rẹ̀ sísani lẹ́sàn-án lórí ẹ̀ ó túmọ̀ sí lílawọ́ ó túmọ̀ sí lílawọ́ tó ń ti wípé kìí ṣe torí ẹnu àwọn èèyàn mọ́tò kí dáadọ́ lè wà láàrin wa gbèsèké ẹbí ń sáfẹ́ nu àwọn yẹn kí ẹ máa fọ tó ń kò kú ní kú yẹn ní ìgbẹ́lá yé díẹ̀ tí wọ́n wá kókó mọ́ ni ọ̀bára gba àbára wọ́n fi lè mọ̀ pé ọ̀rọ̀ rẹ ti rẹ́gí pẹ̀lú wà rẹ̀ akramakumullah ẹ̀dá tara eléyìí kẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ fún wa ní nǹkan gbà láti ti mẹ́ńsọ̀n káyidà rẹ̀ tó ní í ṣe pẹ̀lú bíbùnyàn àti gbígbẹ̀bù islam sọ pé gbogbo ẹni tó bá fẹ́ bùnyàn ní nǹkan kò gbọ́dọ̀ wó kó kéré ní tí wọ́n fẹ́ bùnyàn má wò kó kéré in as much tó bá ti jẹ́ pé ní ti máa sàǹfààní ẹ̀rọ pé yorùbá náà sọ pé kò tó nǹkan ní sọ ní di ahun má wò kó ìwọ náà tó wá bùn lẹ́bùn pírísìpù tiẹ̀ ni pé ọ̀gbọ̀dọ̀ fojú kéré rẹ̀ torí pé tẹ́ni tó fún yàn tí ò bá ti wò kó kéré kò ní jáwọn tẹ́ni tó bùn lẹ́bùn tí ò bá ti wò kó kéré kò ní yálà ìmọ̀ọ́lẹ̀ sẹ́ńkẹ́ yìí pàtàkì nínú àbùrẹ̀ ẹni lẹ́bùn sọ̀wọ́n tó wàá bùn mi nù à aláìmoore nìyẹn wọ́n lọ jírù rẹ̀ wò lórí àtẹ kó owó tó máa ṣẹlẹ̀ ní nàìjíríà tó ń pààyàn torí agolo gàrí kọ́bọ̀ méje náà ti lù yàn pa pátá korongodo sẹ́ni wọ́n wá fọwọ́ ń dún àwọn láti sì ọ́ lù lórí nǹkan fifty naira ó sì yá jẹ tó o bá bá wọn lálejò lálùkìyàm ó sì ti mọ̀ náà rẹ̀. so ìwọ náà tó máa ń kẹ tí mo fẹ́ fún yín ní ojú wàásù lọ àlápò mi ah. ó dáhùn ó dáhùn sọ̀pọ̀lọpọ̀ nínú wa yóò ti lé kó tó mọra rẹ̀ láhùn nítorí ara rẹ̀ lórí màá máa gbá ni èní fún yẹn ńgbòlè yẹn fi di grandpa bàtà ọmọ tiẹ̀ náà bá bí ma ní ìsìn sá sọmọ àwọn ọmọ ti bọ ọmọ ọmọ òní mà yọ kàn máa pé bàbá bàbá bàbá ẹ fún mi lówó ẹ fún mi lówó tọ́ba ló kó kwábi tó tọ́ba ló kó kwábi tó bàbá rẹ gé ebi mi lórí ẹ tẹmọ pé bẹ́ẹ̀ yẹ ọmọ tí mo kí grandpa yìí ahùn ni ẹbí rẹ ti kọ́ òfin kọ́ra o ti bàjẹ́ láti kékeré ọmọ kò bùn yàn ní nǹkan àwọn ọmọ tí ó sọ lẹ́nu ló dé wọn torí bí wọn bá ṣe ń dàgbà sí i. ẹni tí ó sọ lẹ́nu ọmọ pọ̀ àwọn ọmọ rondorondo ní ọmọ pépé ni dáàfún má lọ́dọ̀ grandpa grandpa ti fún yẹn ní nǹkan gba ó ti ń gba àwọn burúkú nìyẹn grandpa fún ni wọn òní fún yẹn tó ìyẹn ti <laughs> kéré gbogbo tó bá sì gun tó má gun wọn náà gbọ́dọ̀ fojú di nísìnyí ẹnìkan sẹmu kíkálukú olùbágbára rẹ ṣe máa ní èyí nà lágbọn wa tó lọǹgàn la yukallifu Allahu nafsan illa wus'aha Ọlọ́run ẹrù kan ròyìn àfi tí èèyàn lè gbé kátó ara wa síra kí ni ọ wá rí pé wá ó sì fẹ́ pọn yín lé lọ ra slippers wa ó mọ̀ pé nọmba yín ò di forty three lọ ó sì rọra di sínú ó gbélé yín àbí òye wa ẹgbàá tàkùnlé tàkùnlé jazakumullahu khairan jazakumullahu khairan kìí ṣe kíkẹ́ mọ́ <laughs> torí pé ntọ́lọ̀ ń lágbára lórí ẹ̀ òun ọ̀wá fojú kéré rẹ̀ ti òun ti ní aburú ẹ̀mí tiẹ̀ torí tó bá fojú kéré rẹ̀ yóò di ahùn so èèyàn wá gbà tàpọ́nlé tàpọ́nlé sẹ́yìn ọmọ wa wọ́n náà sẹ́yìn náà fi sàn àmọ́ ẹ̀sìn kọ́kọ́ dùnú ní ìsìn pé jazakallahu khairan jazakallahu khairan barakallahu fik inú rẹ̀ ó dùn gan ọ̀nà orí ọ̀wá ní dí nítorí pé tó bá tún rí ẹlòmíì tó bẹ́ẹ̀ ṣe lórí lọ́la yóò tún ṣe àmọ́ sẹ́yìn bá ti gbé ní dààmú gbé lẹ́nu sọ́ọ̀n kò ní lè fún yàn ní kankan mọ́ láyé ẹnìkan kàn lọ di ẹrù èlùbọ́ wa ni wọn á ní afa níbo ní ká bá yín gbé sí à láti ilẹ̀ yìí lọ sí Ṣakí sí láti Ṣakí láti wàá máa rò èlùbọ́ wa jẹ̀ mọ́ ẹ dákun ẹ bá ń gbèlú bọ́ọ̀lù lọ́dọ̀ bàbá ẹ dákun ẹ bá ń gbèlú bọ́ọ̀lù lọ́dọ̀ bàbá ẹ wo bínú rẹ ó ṣe dùn kí lẹ fẹ́ fi ṣe àmọ́ ìgbà tóun ti ṣe wàhálà tó ẹ mọ ibi títí ń gbé bọ̀ ẹ mọ tó rò tó fi ń gbélu bọ́ bọ̀ wá fún yín iná ni Umar radiyallahu anhu bí Ibn Umar ṣe sọ wọn lànà bí sallallahu alaihi wasallam tó bá fún Umar lówó Umar máa ń kọ̀ wọn sọ pé wà ànábì ẹ bá fún ẹni tó ní bùkátà ti lọ ànábì na alaihi wasallam wọn sọ fún pé wà Umar tó bá ti ọ lọ́wọ́ nínú owó ilé ayé yìí tí èsì ọ gbàá. kọ́dà kó ṣe fóònù ní bùkátà sí kí wọ́n wá tọwọ́ rẹ kó o fi fún ẹni tó ní bùkátà sí tani ọgbà rẹ ní ọgbà pé wọ́n ló tẹlómi lórí kúmá yìí ṣe wọ́n máa sọ pé èlùbọ́ wa o ọgbà jazakumullahu khairan barakallahu fikum bó ṣe pé wọ́n ló sábà ti jẹ ọdọ tí ẹ wù rẹ ó sọ̀rọ̀ agbe ó gbèsè ti dọba gbèsè akramakumullah so ẹgbẹbùn lọ́dọ̀ ẹni tó fún yín lẹ́bùn tóra lómi wàhálà tó so lórí ẹbùn yín ó ju ẹbùn yín gan lọ kó tó di pé ẹ rí ọwọ́ tó fún yín wàhálà tó so lórí rẹ ó ju òǹgà lọ nítorí náà ti fi sùn náà ní pé ń fẹ́ kí rẹ pọ̀ kan wà láàrin òun pẹ̀lú yín so sẹ́yìn bá wà kọ́ sẹ́wọ̀n pé ẹ̀ ń dínà kí rẹ̀ pọ̀ wá alimuslimu ọ̀kọ̀lùmùsùlùm nínú àdéhùn yẹn láàyè àkérò mùsùlùmí ọmọ ya mùsùlùmí ni o nínú àdéhùn yẹn wọ́n sọ pé ọ̀ gbọ́dọ̀ fojú di mùsùlùmí ọ̀ gbọ́dọ̀ fojú di mùsùlùmí kí ni wọ́n gan fi da jù lọ gan tó fi wá má fojú di kí ni ẹnìkan fi da jù ẹnìkan lọ inna akramakum ẹnìdàlọ́hìn ẹ̀kọ́ sọ ẹ jẹ́ àkéésàn yẹn. حديث تدر إليه ولقد عبد الله بن عباس رضي الله عنهما قال وهب رجل لرسول الله صلى الله عليه وسلم ناقة فأثابه عليها فقال رضيت قال لا فزاده قال رضيت قال لا فزاده وقال رضيت قال نعم رواه أحمد وصححه ابن حبان إليه وأبعقه ابن عباس رضي الله عنهما ó lé nìkan fún anabi wa muhammed sallallahu alaihi wasallam ní abo ràkúnmí kan ẹsì máa pé àtisọ́nà àti tòṣíwájú ní ìsìnkú anabi máa gbẹ́bù kí sì máa sẹ́ni tó bá fún lẹ́bùn lẹ́sìn ìgbà tó wọ́n fún ní abo ràkúnmí yẹn fa ẹsẹ̀ àbẹ̀wò àríyá anabi wa sẹ́ni tó fún ní ràkúnmí lẹ́sìn lórí ràkúnmí tó gùn òun náà fún lẹ́bùn gbàdá anabi wa ti pa bámbáyìí. dípò kánábì náà fún ní tí ó fún kánábì ó sì gbẹ̀yìn dà kánábì ó mójú kó mbẹ̀ ànábì bá tún ní. àròdì rọ̀dì ṣé ń tí mo fún ọ ọtí ọlọ́ èèyàn ìyẹn ni pé rọ́pò mìíràn fún mi ṣé ń tẹ́mi fún ọ ní ìsìnkọ́ tẹ̀wọ̀ lọ́rùn. ọ̀lẹ́lẹ̀ ọkùnrin náà dájú ó lè ọjọ́ mi ṣe pé wọ́n ń ṣe trade by barter ẹ̀hìn anabi ló finú fẹ́ dọ̀fẹ́ bùn lẹ́bùn lórí ẹ̀bùn tó bùn anabi tó wá ń sọ pé sọ́tì ọlọ́run ṣe ń ta fún ọ ọtí ọlọ́run ọ̀nì nù ọ̀tọ̀ mi lọ́rùn fẹ̀dẹ̀ ẹ̀dẹ́kùn anabi bá tún fún sí i fàkọ́ọ̀lù rọ̀bì anabi ní tó tún ti ọlọ́run kọ́lẹ̀lẹ̀ kò tí ì tẹ̀ mi lọ́rùn fẹ̀dẹ̀ ẹ̀dẹ́kùn anabi tó fi kún fún kọ́ọ̀lù arábìnrin tó wá yọnu nìsín wàhálà náà oní nìsín lọ yọnu alimami ahmed ló gbé jáde ibn hibban oní hadithun sahih nínú sahihu ibn hibban alẹ́lẹ́ ìgaapọ̀ ó tọ́ka sí pé anabi sallallahu alaihi wasallam kìí ṣe pé kàmá sẹ́yìn lẹ́sàn lórí ẹ̀bùn tí wọ́n bá bùn yóò sẹ́ni tó bùn lẹ́bùn lẹ́sàn títí tó ń tiẹ̀ fi yọnu sí i ẹ̀san tẹ́ni tó bùn lẹ́bùn bá yọnu sí ni ó bùn tí ó fi mọ̀ pé òun ti bùn kìí ṣe ẹ̀bùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lòun ò fi tán subhanallah tẹ̀lé ìtumọ̀ sí pé wọ́n bá tàn án náà lẹ́sìn wọ́n bá bùn alẹ́ bùn káwọn àna owó ẹ̀bùn kan tóun náà tọ́kàǹkà. tó tóbi táwọn náà gun ẹni tó bùn alẹ́ bùn tí ó ní wéètì irú nítorí náà bùn wa àbí òye wa hẹ́n ẹsẹ̀ bíi gánìkan kọ́ adáka fún wa ó ní ta two hundred fún wa abúlà èlò èlò naira wọn ní ẹfẹran méjì sí fún wa àti wàrà tán èlò nù five hundred naira fa tọ èyí wọn á mú pákó pákó méjì five naira ẹ wá mú kẹ ẹ wá gbé wọn náà gbà ẹ ṣe ó ṣe déédéé ara méjì five naira pẹ̀lú five hundred naira àfi ó kó kù káàtó. abẹ́rẹ́ rí nǹkan mìíràn hàn àmọ́ bí kí wọn náà sọ pé tọ́ kò burú ẹ máa wá bídú milk fún wa bí òye straw fún wa ká so at ó rí pé wọn náà ó gbìyànjú débi kan wọn náà gbìyànjú débi kan tẹ́lẹ̀ bí kéèyàn ó táwọn á sọ pé tó lù ní tẹ bá pé kí wọn yọ o kẹ ẹ má pẹ o káwọn ọkọ mú lọ síbi kan kó tọ afọyín plọtù méjì nù lẹ́ńbí ẹ mú sẹ́mi kó náà wò ké yẹ eléyìí sẹ́ni àbò wọn á bọ̀ mọ́tò wọn fẹ̀ sínú mọ́tò òtún á sọ pé ẹ ti gba plate number sí. ó túmọ̀ sí aláìmoore burúkú kan ni ọ aha tó ìwọ náà ó gbìyànjú láti sin kankan torí pé orúkọ tí kálukú sì tún ọkọ rẹ̀ sí náà ní gbogbo ẹ̀ lókọ rẹ̀ òfin ní bàjẹ́ ẹni tó fún ọ kò retí kó fún ọ ní kankan o bọ́tí wọ́ orúkọ rẹ̀ tó ọ̀fẹ́ kọ́ bàjẹ́ kò ní gbà fún ọ láti má fún ní kankan pàápàá jùlọ súnà nàbì sallallahu alaihi wasallam pẹ̀lú tó bá fún wa ní nǹkan káwa náà tó dín ní kàtà. tó àdìsí eléyìí tá a wá kà ní ṣe ń túmọ̀ sí wípé ìǹtẹ́ni dáàbùn lẹ́bùn láti fi láti fi san tó bùn wa kíkà fún tẹni dáa lọ́jà kìí ṣe kíkà fún tàwa dáa ẹnìkan tí anabi kọkọ fún anabi kà fún ṣé o yọnu olùwọ yọnu wọn tún fi kún sọ yọnu olùwọ yọnu wọn tún fi kún sọ wá yọnu onímọ yọnu ajẹ́ pé kíkà fún tẹni tá a fún lẹ́bùn lórí ẹ̀bùn tó ń fún wa ńlọ́jà kéde kíkà fún tiwa tó bá fi kíkà fún tiwa ni tálákọ̀ọ́kọ́ náà la àbá ti kó tí ọlọ́run kò tí ọlọ́run ànábì onífẹ́lẹ́ kejì fún ambọ̀tìbọ̀tì ẹlẹ́kẹta òṣùgbọ́n àkọ́rọ́mọkọ́mọ́wá ní àwa lẹ́bù ètò ti dáa dùn ní pé níta bá fún yàn kó jẹ́ pọ́tò lọ́rùn mo rò pé yé wa torí yàn mélòó gan ni wọ́n bùn ní nǹkan tó náà bọ̀ ní nǹkan àbẹ́ kí ìsara ni èèyàn mélòó ni wọ́n bùn ní nǹkan ní tó náà ní tó lè bùn ọ wọ́n kéré jọjọ ìjọba sọ pé tèmi bá kùn lẹ́yìn ìgbà tó kùn mi kíkà kùn tiẹ̀ lọ́jà à ah, ẹlòmíràn ti sábà fi tó gbé gbogbo àpàtì rẹ̀ jáde àbí òye wa ẹ̀hẹ́n ní ìsìn òun bọ̀ ọ́ lágbádá mo náà wàá mú jàlá bí ọ̀wá kùn sọ yọnu ó lòun ọ̀yọ́nu otu lọ mú jàlá bí àmì jáde tó ọyọnu ó ní ìyọnu sẹmọ kó ti di méjì lọ́wọ́ rẹ̀ tó otu mẹlẹ kẹta jáde tó ọyọnu ó ní ìyọnu sọ ọ padà gbá kòtì aṣọ rẹ jáde pé tọ́ ibi abábára adé lónìí à sórí ẹ̀ tó yẹ ká kọ́kọ́ jà ń bẹ̀ ni pé kíkà kún ti wá kìí ṣe kíkà kún tiẹ̀ ilé yìí ọmọ jẹ́ min khususiyyati nàbí sallallahu alaihi wasallam yóò máa jẹ́ nù nǹkan tó jẹ́ tà nàbí yàtọ̀ sálò máa rẹ̀ èèyàn mélòó ni àwọn ní ìsìn ògùn mi ní nǹkan ẹ̀mí náà tí wọ́n á fọ́ tó máa ń pè sọ ọ̀yọ́nu sọ ọ̀yọ́nu báwo má yọ̀ọ́nu torí pé tẹ́lẹ̀ náà kì í sọ̀rọ̀ àyàn gbogbo ẹ̀ náà náà sì là yìí ìyẹn ti máa níìsín níìsín ojú ti pọ̀ láyé by the time tẹ́mi bá fún ọ nìkan ó ó pé kò tó nítorí lọ wá ó tún ní kò tó nítorí lọ wá ó ti ṣe ẹ̀mí mi ó kúkú tó ń bọ̀ báyà torí pé àwọn èèyàn ti lójú kòkòrò kọjá láyé tòǹtòrí de eléyìí báyìí eléyìí lè jẹ́ nu tó dé tàn nábì díẹ̀ ṣe ti àwọn akóró ntù nínú hadithi kankan síbẹ̀ gbọ́n kẹtọ́ kan nu àwọn sahaba sẹ́yìn máa fi tí mò ń ti ń bọ̀ wọ́n náà mọ̀ ọlọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin náà jẹ́ gba islam fẹ́yìnà muhammed yọ̀ọ̀tì àtọ́ àmàlà yọ̀ṣẹ̀ fọ́kù torí muhammed máa bùn yàn ní ẹ̀bùn tẹni tí ó bẹ̀rù òṣì. nítorí kí wọ́n kó ẹran àgùntàn jọ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ lẹ́nu ìbá ní ká nàbí òfin gbogbo ẹ̀ ànábì bá lòun fún gbogbo ẹ̀ nǹkan pé wọ́n nìkan bá ọ̀dẹ́rú lásà àwọn èpè kanṣu kanṣu ànábì kọ́ máa kó gbogbo ẹ̀ so ọ̀rọ̀kùnrin yìí sì kó lọ nígbà tó dé tẹran takutan tí gbogbo ẹ gbogbo nù lẹ̀ ah sẹ́yìn bàbá tí wọ́n ti ń bọ̀ ẹ̀yìn èèyàn ni wọ́n náà Muhammadu ni ẹ̀yin náà gba Islam torí Muhammadu a máa bunni lẹ́bùn níbunni lẹ́bùn tẹni tí ọbẹ̀ rò sí bí gbogbo àwọn gba Islam náà sùn orí wọn ò bá ti gba islam tí ò bá ti gbogbo eléyìí náà táwọn wá rẹran gbà wọn ò rí gbà àmọ́ wọ́n ti mọ̀ pé á ẹni tó ṣoore fẹ́yàn wa tó báyìí ẹni tá a mú láṣíwájú aṣíwájú ò tiẹ̀ yẹ kọjá òun járe sani bí wàá lọ jáhùn ni sẹ́wọ̀n kí islam ò ní débi tó dé yìí wàláì ò ní débi tó dé sẹ́wọ̀n kí wọ́n ní ìsìn ò lè fi pure water sèyàn lálejò sáà wà lọ́la kọ́dọ̀ mi kàga lọ́mọ pé ah, àti ọmọ mi táwọn ọmọ sọdún rú sí ẹ má bínú ẹ má bínú à ah, ṣé omi kankan là bá mu àà ah, tó ara ń tọ́lọ̀ fi ran Islam lọ́wọ́ pọ̀ gan nínú rẹ̀ ni wà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì ò ní bùyàn léwúrẹ́ kan dé èkó ó sì lágbára ju kó bùyàn màálù lọ àmọ́ nítorí ahun burúkú ẹ wá wà nábì tó wa sallallahu alayhi wa sallam wọ́n ní àfonúfojì ni ó kún fún àwọn àgùntàn ẹ wá fún mi àfún ọ bẹ́ẹ̀ ó sì ń dá àwọn lọ ẹnìkan ò di lọ́nà àwọn sọ̀hábà gan ti wà well trained tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kákérò àwọn ọmọ ọmọ tẹ́ńtẹ̀ láwa tẹ́ńtẹ̀ ló ní pé pé bàbá sẹ́kì máa gbé mọ́tò yìí lọ máa gbé lọ lọ́ba sì kíkì ẹ̀ ó kọ ẹni tí ó sì géètì tọ́ba dẹnu géètì pínpínpín pé kínní ṣé orò kí wọ́n fún ọ mọ́tò tọ́ba pẹ́ kó tó wá kínní padà ṣé tí bàbá bá jẹ́ pé àwọn ṣèbí ẹ̀ṣẹ̀ ṣe ṣé àwọn òní àárọ̀ ọmú tí ẹ́ so subhanallah àwọn sọ̀hábà ti wà well trained wàláì tí ọba jẹ́ bẹ́ẹ̀ ojú tí wọ́n gan yẹ kọ́ pa kànákànná pé kí ni wọ́n fẹ́ máa kọ́ lọ àwọn agán rírú ẹ̀ ọ̀kàndínyọ̀ ṣùgbọ́n ẹnìkan kan ò lọ́nà ó sì fi kó lọ jẹ́jẹ́ tó o túmọ̀ sí pé àwọn sàhábà náà gbẹ́kọ̀ àkéde báwọn náà nírú rẹ̀ náà wọn à nírú àwọn àgùntàn yìí ọmọ ẹ̀sìn láǹṣe ọ̀gá wa sì ní tó bá wá sí náà wọ́n jẹ́ tí máa gbọ́rọ̀ radiyallahu anhu tó eléyìí jọba àgbọ̀mọ́ tọ́ tí wọn náà bá wà lè ṣe báyìí nǹkan dáa ni lẹ́nìkan bá bùn ọ lẹ́nu tí wọn náà bùn sọ́tì ọlọ́run tó bá ní ọtún lọ́rùn ọtún fi kún tọ́tí ọlọ́run tó bá ní ọtún ẹtún fi kún àbí òye wa aha bí gánìkan ní ìsìnkọ́ bọ́ gbóyin wá láti lu wọn kọ́ wa ní sẹ́ẹ̀tì jẹun ó lóun ti jẹun tí a lọ lóun jẹ tó wá dé lóun jẹ tó wá ní ẹ ẹ bá mi mú àmàlà two hundred fún bàbá yìí wọn á gbá àmàlà wa ṣé yóò tó ọ oníkò ní tó ẹ fi two hundred se yóò tó a tó ń dé ẹtún fi tọ́ndrẹ́dì ṣé yóò tó ó ah, ní kò sí. nígbà wo ìbá kọ gbogbo gbogbo kàtó wà fún apẹ̀rẹ̀ ṣé yóò tó wọ́n fẹ́ ran two hundred sí ṣé yóò tó ọ́ o ní kò tẹ́hùn lọ́rùn ọ̀dà gbogbo ẹran tó bá wù ọ́ lọ kó tán bọ̀ owó ní ọ̀jẹ̀ kò ní jẹ́ pẹ̀ sòsódà tó náà fi mọ̀ ẹ́ pé kéèké ahùn èèyàn ẹlẹ́yìí jẹba àwọn àdìsí tó tẹ̀lé lẹ́yìn báyìí wọ́n alọ́tọ̀ rẹ̀ jábìrì ibn abdullah radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam al-umra liman wuhibat lah muttafaqun alayhi al-umra liman wuhibat lah anabi sallallahu alayhi wa sallam ó ní ilé tá a bá fún ni gbé ilé tá a bá fún ni gbé títí ọjọ́ ayé èèyàn tẹni tá a bá fún gbé ni o ilé tá a fún ni gbé tẹ̀wọ́n bá ti sàlàyé pé ọmúra ilé téèyàn bóyá máa gbé lọ́fẹ̀ẹ́ àmọ́ títí tó fi kú wọ́n dè má alùmùrù alùmùrù lọ́jọ́ ayé rẹ̀ títí tó fi kú wọ́n ni máa gbé bẹ̀ lọ́lọ́fẹ̀ẹ́. ìwọ ló ní ilé yẹn o títí tó fi ẹ̀rí pé láwùjọ wa náà wà akànlẹ̀ má mú ọkọ̀ tán pè lábẹ́ sẹ̀ríyà pé nìkan ní ìsìn ó rẹ́ nìkan pé à ń jẹ bóyá láti ilé kan sí ilé kan àbùkù ni wọ́n ń wọ́n ó tún lọ gba lẹ́kọ̀ọ́ wọ́n tún lé ó tún kò san irú rẹ̀ pọ̀ gan láwùjọ àwọn èèyàn náà burú kọjá àlà láwùjọ ẹ rí i ẹlòmíràn sọ pé bàbá ló fún un nílé ìgbé kó tó kú ó sì ní kó wọn máa gbé títí láéláé kò títí kú lẹ́yìn bàbá tó yọ ọmọ bẹ́ńlẹ̀ náà ni lópin ìgbà tẹ́mi bá ń bẹ lára eléyìí ni wọ́n ń pè ní al-umra yàtọ̀ sí al-umra umra pẹ̀lú dáhùn um mọ̀rùbọ́tọ̀ níparí rẹ̀ ó ní èkejì hajj àmọ́ al-umra máa gbé bẹ̀ títí tẹ̀ kú ẹ̀kọ́ta kí èèyàn máa pè nǹkan dáadáa èsì tó máa dára kírọ́ yọkàn hàn kó ló do burúkú kan ní ọ máa gbé bẹ̀ tẹ̀ kú lọ gbà lérò ọ̀wá ni umratu al-umratu kí ló tu láì dẹ̀ sẹ́mi kó ti tọ́ de kejì hajj torí al-umra máa gbé bẹ̀ títí tẹ̀ èkú ẹni tó máa fún lé gbé bẹ̀ títí tẹ̀ èkú yóò máa jẹ́ ti òun tí wọ́n bùn níbẹ̀ gbé títí tí ó fi ṣe kí ni tí ó fi kú eléyìí tó túmọ̀ sí pé láàrin ìgbà yẹn òfin ṣẹ̀rí àtọwárọ̀ ma onípìwàgbọ́n lè yẹn kọ́ lẹ́tọ̀ọ́ láti wá ta léèyàn máa lórí o mo pé yé wa láti ta léèyàn máa lórí nítorí pé al-umrah ó dà ni máa gbé bẹ̀ títí tó lórí rẹ̀ ọ̀ wá gbọ́dọ̀ lọ ta kó níbo kàtàtì kan ló mú ọ lọ́wọ́ àlọ́ lórí ó sì ti láǹfààní rẹ̀ títí ọ̀yà tó òní bí àlùmúrọ̀ o gbọ́dọ̀ wá yí padà ńjọ́ kankan wá sọ pé máa sanwó léyìí torí gbà tí nǹkan ṣe fún mi ni mo ní ká ẹ máa gbé bẹ̀ báwọn ẹ máa sanwó nìsín o nítorí pé dá òní pé máa gbé títí tí yóò fi kú kó sí tí kú kí lọ lé sì fún ẹlòmíì nílé tọ eléyìí òní wọn ń pè ní al-umra nínú riwaya kan eléyìí alimami Bukhari àti Muslim ló gbé jáde nínú ẹgbàá wa mi ìjọba lọ́dọ̀ imaamu Muslim anabi sallallahu alaihi wasallam sọ pé amsiku alaykum amwalakum wa la tufsiduha fa innahu man a'mara umra fa hiya lilladhi u'miraha wa mayyitan wa li'aqibihi eléyìí tún aga ó yàtọ̀ sí tàlákùkù àmísẹ́kù àríkùn àmúhàrẹ́ ẹ̀sọ́ àwọn dúkìá yẹn ẹ̀sọ́ àwọn dúkìá yẹn ẹ má máa náwó nàkúnà o ẹ má ti torí pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ lẹ rí kí wọ́n á máa ná nà bùtùlù o nítorí pé ìbéèrè méjì ń retí wa nípa owó wa o tó bá dijọ́ pé ndàlù kìyàm wà á mẹ́rin hi min ẹ̀yin kẹsẹ́bẹ́ wà fi ma ànfọ́k ọlọ́run fi wá léèrè nípa dúkìá ọ̀nà tá a gbà kójọ ọgbó gbogbo àwọn nǹkan mẹ́rin yòókù àwọn nǹkan mẹ́ta yòókù tí wọ́n bí wá léèrè torí nǹkan mẹ́rin à ní kó wọn adu ọlọ́njọ́ gbẹ̀ndà kó tó wá gbà àwọn nǹkan mẹ́ta yòókù ìbéèrè kọ̀ọ̀kan ṣùgbọ́n wo ìbéèrè méjì gbólọ́ gba gbólọ́ nẹ́ẹ̀sì torí ọ wá ti torí pé mi ni mo ti ṣe owó yìí mi mo rówó yìí kọ́ ọ òkè òkè àti omi omi èdúró lókè yọ sàn wálẹ̀ ẹ̀hẹ́n má sọ̀rọ̀ rẹ di òkè fowó tó wò ní dúró lọ́wọ́ rẹ̀ nínú àsàkásà onígbọ́jẹ́ pé gbogbo owó tá a bá ti rí ànàtánà ni ànàtánà ni gbèsè ẹyẹ bá jẹlẹ yóò gbé fò wọ gẹ́gẹ́ bí ẹyẹ lẹ́yìn náà tó bá ti jàjẹ yóò tó tún jẹ àjẹwú tóbi wá jẹ́ pé owó ọ̀gbọ́dọ̀ gbọ́ ọ̀gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹlòmíì ọwọ́ àwọn ọ̀bọ owó tó rí lónìí ọmọ bọ́yọ̀ ní rí nǹkan kan tó nígbà tó o bá sì máa bó ti lè sọ́wọ́ ná ó rí pé wọ́tọ̀ rẹ́rìn lónìí náà lọ́ sunkún lọ́la wọ́tọ̀ jẹjẹ kújẹ lónìí iná lọ́ padà mánú àwọn èsì ṣe bíi màálù láì ṣe bíi tí ó jẹ nígbà tó bá nídìí ẹ̀ yóò tún wá pọ̀ wá sẹ́nu yóò ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ní yóò ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi tí ó ti wúlò àwọn èsì bẹ́ẹ̀ once and for all nítorí bá ti jẹ́ ó ti lọ bí tí ọ̀dọ̀ torí délé sọ owó rẹ o àmísíkù àríkùn àmùhàlẹ́ ẹ̀sùn àwọn owó yìí o ẹ̀ má jẹ́ ẹni tí wọ́n máa náwó nàkúnà o ẹlòmíì ọba máa sọ owó rẹ ìyàwó fìtínà tó fẹ́ ni o torí pé àwọn ìyàwó mi àwọn onígbèsè ìyàwó ni wọ́n. tí èjẹ kó wọ́ wà lọ́dọ̀ ọkọ tọ́ba ti rí kówó ń bẹ lọ́dọ̀ ọkọ báyọ̀ máa dá fìtínà lẹ̀ lóríṣiríṣi ni tí ó fi rí pé wọ́n ń na tán nígbà tó kọ́ sọ pé òun rí three thousand mú wálé yọ́ máa sọ pé àlẹ́yìn lé tẹ́jà aláàmà jẹ́ ojoojúmọ́ ni ẹ lọ rẹ ẹran wá nígbà tá a bá rẹ ẹyin kírètì kan tá rẹ ẹran one thousand nínú rẹ̀ owó ń fìdí jálẹ̀ lọ àbí òfìdí jálẹ̀ ó ń fìdí jálẹ̀ lọ àtijọ́ búlúbàndì tó jọ mẹ́ta ìbátúrà búlúbàndì owó tí ń bulu láìsí lọ àbí òbulu láìsí tó ní ọba àdìpọ̀ owó tán hmm, àwọn gbèsè ìyàwó nù tí sọkọ di lẹ́lẹ̀ èdè nù tó fi jẹ́ pé kò sí nínú pé èèyàn gbọ́n gan náà tẹ́lẹ̀ náà kọ́ ọmọ wa kà fún ìyàwó pé mo níye báyìí lọ́wọ́ fún àti ìsìnkú ọ̀la ka kù nígbà wọn bí ọ wọn ò fi wọn ò fi wọn ò fi kíta ju ọ lẹ́nu òbí wa jẹ́ pẹ́nu tí ọmọ ajóbi jóbélé níwájú obìnrin ìwà túra rẹ fúnpọ̀ olówó obìnrin ìfẹ́ kó wọ́ wà lọ́dọ̀ ọkùnrin o nítorí tó bá ti pọ̀ lọ́wọ́ rẹ ọlọ́gbéyàwó mi wà ni o nítorí ẹ̀ máa ná ni o níná lówó ni o kíkẹ́ lọ́mọ níná lówó ìyọ́bọ̀ náwó níta tọ́gbà torí bó bá wà lọ́wọ́ rẹ mi torí ẹ̀yìn rẹ̀ déédéé síbí anábìnrin ẹ̀sọ́ owó ẹ̀sọ́ àwọn ọmọ mi nísìnyí tẹ́gbà dánwò tán lọ kóra wọn sí àdánwò ńlá ni ń rówó kèsì pé kò rówó ṣùgbọ́n ẹ̀ lè rówó lọ́wọ́ rẹ̀ kí ló dé wọ́n fowó ta tẹ́tẹ́ ni wọ́n fowó ta tẹ́tẹ́ yóò tún wọn sọ fáwọn bàbá àti ìyá rẹ̀ pé ah màá surprise yín lọ́jọ́ kan surprise wà báwo pé tí fowó ṣe ńlẹ̀ yìí àbí tó wò fi ọ́ sí nítorí pé ní ìsìn gbogbo owó tó ń rí àárí àti tẹ́tẹ́ lọ́mọ́ ń ta kíníkan mẹ́mẹ́ màbí kíníkan ó tún di nnl ìní fowó ta àwọn tí wàá kọ níbi gbogbo tó bá tiri máa kó wá ní gbogbo tó bá tiri máa kó wá ní. nígbà tí èèyàn bá wá rí ten thousand lóṣù tí one thousand sì sí lọ́dọ̀ rẹ̀ gbogbo owó tó bá ti gbà báyìí yóò kó ránṣẹ́ ni sọ gbogbo orí eléyìí ọlọ́run fi ọ lè rò ẹ sọ owó yín ẹ sọ owó yín any business tí o bá ti ní assurance ẹ má ta wo yín síbẹ̀ ẹ sọ wo yín o torí wọn ní ọmọ kú ọyàjọ mánu lọ lọ́lọ́ kówó rẹ sí tijaratun khatira bísíǹsì kan tó jẹ́ pé òfò náà ló ti kàn bẹ̀ má lọ kówó rẹ dàbẹ̀ ẹ sọ wo yín o ẹ sọ wo yín bíkọ́ ọ̀rọ̀ àmàlù ní ti kókó fún fúlàní nínú kó ọ̀sọ́wò rẹ nu o fúlàní ní ìsẹ́ńdẹ̀ kó màlúù o ó ti bá ń kúrò rẹ̀ ní Ethiopia o gbogbo fúlàní ò nílé náà yóò kó màlúù sá lọ ní wọ́n sì ń tẹ́ra rẹ jẹ ọ̀ ń gba fáànù sórí wọ́n sọ pé màlúù mi ti pé three fifty ó ti pé gbogbo ẹ̀ kíni náà ti pín ká wọ́n ti ta gbogbo ẹ ti lọ pé wọ́n tó kó bẹ́ẹ̀ kí ló le gan kí wọn náà máa da màlúù owó màlúù kò burú àmọ́ burú kọ́ da màálù sọ́dà náà ẹ̀yìn tí fúlàní torí wa mú nù àwọn ọ̀fẹ́ ti wàhálà wàlàákín àfẹ́ kàwó fúlàní náà ti wá gbọ́n tó ráyé ti yí fúlàní náà ti yí pé àwọn akíní ti ń kó màálù fún mi àwọn ọ̀fẹ́ ti wàhálà fún wọn sí àwọn kẹfẹ wá bí fún wa máa kà pé ókè mẹ́ta tó ti bí ma ókè mẹ́rin tó ti bí ma kó àwọn kọ̀ wá lọ́gbọ́n fúlàní bá da màálù lọ ó ti kọ́kọ́ tíra rẹ̀ bí ẹ̀mejì yọ da láti bí yọ lọ sẹ́yìn tó bá tọ́sẹ̀ mẹ́ta yóò tún padà wá ọkàn fi lọ́kàn balẹ̀ no àwọn wá koríko kánù koríko wá tán gbogbo láǹdì àbí òye tó awọ àlọ sí sẹ́yìn gbogbo ńgbọ̀ tó padà dé tẹ́ńsán yìí tó ti háì yóò tún wálẹ̀ pé ah, eh, arúgbó wa ó ti gbàgbọ́. wọ́n kàn dá lọ sí sẹ́yìn ó tún ti padà dé yóò tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀kẹta àwọn final final round tó ó tó dé kò ní dé má yín o kòkòrò ti ọ lọ síbi fún ọmọ wa sí màálù o tí wọ́n máa ń sin màálù wọ́n náà bọ́ ọ́nù gbó ọlọ́run náà lọ kò sì sẹ́ni tí yóò gbé pọ̀ pa tí dábàá pé fúlàní nìkan ló ń mú ọkọ tí màálù ń jẹ sọ owó rẹ torí pé kówó wọn lọ lẹ́ẹ̀kan náà ó léwu o torí ẹ̀ tó ti wá náà àti tìkátẹ́ ẹ̀ bá gbàgbé nígbà náà bìsọ̀ lọ́wọ́ àti sọ́là kìlọ̀ fún wa nípa mímọ dá owó wa sí ara nǹkan ẹlẹ́nu nínú àìsọ́wó ni ó jẹ́ pé your own business ó ní í ṣe pẹ̀lú livestock ó léwu because tọ́nà bá gbàdá òde wọ́n lè wọ́n kú séré sáàní ní sáà lè fi dá wọn dúró gbogbo dúkìá gbogbo owó láàrin ìtẹ́jú aya yọkàn dìtà ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú kéèyàn sọ́wọ́ rẹ̀ ní kéèyàn lọ́ máa sin adìẹ nìkan àbí òye wa nínú kéèyàn sọ́wọ́ ìkọ̀dà bí ẹja bẹ́jà bá tiẹ̀ kú ní omi sẹ́wọ̀n bá jẹ àtòkú àtàyè tiẹ̀ jíjẹ bá tiẹ̀ bá wá kú ńkọ́ kàtàrà so torí ẹ̀ àwọn bísíǹsì kan wà tó kó wà rísíkì gan-an kí èèyàn mọ̀ lọ kówó rẹ̀ bẹ̀ bí wọ́n bá sì kówó bẹ̀ k'ọ ya tán kọ́mọ̀jẹ́ bẹ̀ nìkan kó tó máa ṣe nǹkan míì ẹ sọ owó yín ànábì ní kọ́ alẹ́ kọ́ nínú kọ́ńtọ́wò rẹ nípa ọ̀gbọ́dọ̀ kówó sọ́wọ́ obìnrin má kówó sọ́dọ̀ ìyàwó rẹ gbogbo ti ní mọ gbà má dàrú rẹ wò nínú rẹ má lọ yáwó èlé nítorí pé gbogbo owó èlé tẹ bá yá ẹ rí i pé tiyàn èlé tó ti wá wọnú dúkìá yìí kò ní wá jẹ́ kó halal kan ṣẹ́kù lọ́wọ́ yìí ẹ mọ̀ wá sẹ́rú sìn tó yá yín lówó èlé torí ẹ nínú pẹ́ gbọ́dọ̀ kó nítorí pé ẹni tó bá kówó kalẹ̀ tí ò ṣiṣẹ́ kọ̀sọ́wó rẹ̀ zakati ọ̀jẹ̀ tán kò sínú pé ń sọ wọnyí kẹ má ṣe business ẹ má ṣe nǹkan kan tó bá jẹ́ pé tọ́rọ́kọ́bọ̀ ní bá ń lékún sí ẹ rí i pé tẹ bá yọ zakat kò ní mú owó yín lọ torí rẹ̀ ẹ sọ wọnyí o kí alànàbì ọkọ àtànárì wàláì gbogbo nǹkan lọkọ wa Ah, owó wa ti fún wa di fún máa sọ fún wa pé mo á fowó ṣeré ẹni ń fowó ṣeré pọ̀ náà ẹ̀sìn ní ń wa yìí ẹ̀ sọ owó yín tọ́ wọlé tó ṣe dùn ha ẹ má bà dúkìá yín o ẹ má dúkìá yín ẹni tí ti fi haram ọ̀ ń bà dúkìá jẹ́ nu ẹni tó bá gbé dúkìá lọ síbi tó ti parun ọ̀ nu ẹni ẹnìkan ní kó máa kówó wá àwọn sògùndógójì fún ọ òun sì ń kówó fún wa ọ̀n ba dúkìá rẹ jẹ́ nù at the end of the day wọ́n lọ́ọ́ da sunkún o táwọn bá ti rí káwọn gbowó tó tówó lọ́wọ́ rẹ wọ́n túlẹ̀ ni o ìbẹ́ yìí náà rí bí wọ́n ṣe ń túlẹ̀ báyìí tí wọ́n sì túlẹ̀ tán ta ló sùn kú sí lọ́rùn kò sí ẹ wá lọ bá bàbá tí wọ́n gba lé lọ́dọ̀ rẹ̀ tí wọ́n gba ṣọ́ọ̀pù lọ́dọ̀ rẹ̀ ẹ wá ní ah, bàbá ẹ bá wa wá wọn wá mí náà mọ̀ owó mọ̀ wá mo fi fún wọn ṣọ́ọ̀pù mi ò sì mọ̀ kọ́ daràn ni wọ́n torí àwọn náà gẹ̀ẹ́fì lánàá tẹlifíṣàn wọ́n sọ fara ikú ẹ̀fọ́ kọ̀balẹ̀ àwọn èso ń jàmbá torí rẹ̀ ẹ má bà dúkìá yín jẹ́ o fa innahu man a'mara 'umra ibi táwa wà lọ torí náà ẹnikẹ́ni tó bá fi lè fún yàn nílé gbé títí ọjọ́ ayé rẹ̀ fa hiya lilladhi u'miraha ilé yẹn ti di tẹni tá a fún gbé títí ọjọ́ ayé rẹ̀ yẹn ni pé yọ hayyan ọwọ́ àlàyé ni wa mayyita àbótikú ni wali aqibihi àti tàwọn ọmọ rẹ̀ àdéhìí yìí ọ̀yàtọ̀ sí gbàlákùn sebe aláwọ fún títí ọjọ́ ayé rẹ̀ ni ẹtún ní tiẹ̀ ní lẹ́yìn ìgbà tó bá kú ẹtún ní tàwọn ọmọ rẹ̀ ni so àlàyé ń bẹ lórí rẹ̀ àlàyé tí ń bẹ lórí rẹ̀ ẹjẹ àmà tọlọ nínú ẹgbà wa mi innal umra dájúdájú ilé tá a bá fún ni pé títí ọjọ́ ayé التي أجازها رسول الله صلى الله عليه وسلم إذا أنا فواتق لواي على سي أن يقول أنني كان يشوف ينلك بي تتوجع يوسف هي لك بي ولوني ما قبل ولعقبك أتاوى ما رلين هذا كده واتقي واتاوى ما رلين bí wọ́n bá kú ìwọ náà ló tún ni àwọn bọ́mọ bàbá parí táwọn ọmọ náà tún bímọ ọmọ náà tún bímọ ọmọ náà tún bímọ táwọn fi ṣe èdè tí gbẹ̀ndà kìámẹ̀ èdè tani ọmọ lò ó àwọn fámìlì yẹn. tòyìn ni pé tí wọ́n bá là bẹ́ẹ̀ kìí ṣe tiẹ̀ nìkan ó tún wà fáwọn àrọ́mọdọ́mọ rẹ̀. sọ̀rọ̀ kí lóye nínú dáadáa ṣiṣẹ́ ni nínú kẹ́ máa gbé wulẹ̀ àti tọ́lọ̀ ń bá pẹ́ ẹ̀yin náà láti rí tẹ ẹ̀kọ́ lé kẹ́ kókò ń bẹ̀ èwo lọ́dọ̀ àti fún yín kẹ́ kókò ní kọ́lọ̀ mẹ́jẹ mi wó kú bẹ́ẹ̀ mi bá kú kí wò tó kú ní ọmọ ìjókòó ń nítorí pé tó bá fún yẹn ní nǹkan ọ̀fẹ́ téèyàn sì ń lò tí ò gbìyànjú àti nítara rẹ̀ ẹ̀mí máa kú ni wo ní mà ti ṣe nǹkan kan ẹ̀rí bẹ́ẹ̀ mi àwọn bára ti kú ni ẹ̀mí ó bára kú wọ́n máa ní kọ́ máa ṣiṣẹ́ kan kò ní wàá lọ àní kí wọn máa ṣe bá bíi àlà wọn kàn máa fún yàn lówó torí ẹ tẹmí bá ti kú iṣẹ ewu yẹn ti wọn ni wọn máa gbébẹ tọmọtọmọ tí a ní àti tàwọn àrọmọdọmọ rẹ Ọlọ́run á fún ọ lówó tó kókó ń bẹ abó ni kókó mẹ wá ti kọ́ lè jẹ ó kókó mẹ jazakumullahu khaira ẹ fẹ́ lòmù àwọn ọmọ rẹ bọ́ọ̀ máa ti lọ bí gbìmbá ti fà ń kọ́ ti wọn ti wọn ni ọlọ́ọ̀ máa jẹ báwọn máa gbẹjà wọn máa gbẹbi jáde bá pẹ́ tó tẹ̀lé mi mo rò pé yé ńgbà táwọn èsè bára Nigeria limited tó ńgbà tó lọ sí ràn wá lọ́wọ́ táwọn náà ti nílé ju wa báyìí kó ń kálukọ́ máa lọ ní adúpẹ́ fọlọ́ ilé ìjọba tó fa amma idha qal ṣùgbọ́n sẹ́ni tí ó fún yàn léyàn gbé bá sọ pé hiya laka ma ishta mo fún ọ nílé yìí kọ́ ọ máa gbé bẹ́ẹ̀ lópin ìgbà tó bá wà láyé. فإنها ترجع إلى صاحبها irú lébi ọ̀padà sọ́dọ̀ ẹni tó ní o tẹ́ni tá a fún bí bá ti kú àti pé ó nídìí àlàyé àlùcùmùrà tí wọ́n bá ní tiẹ̀ ní àti tàwọn àrọ́mọdọ́mọ rẹ lópin ìgbà tẹ́nìkan bá sì ń bẹ tá a lè pè lọ́mọ àbọ́mọ ọmọ rẹ àwọn náà wọ́n máa lò àyàfi tó bá wù àwọn láti fi lẹ̀ àmọ́ tó bá sọ pé tiẹ̀ ní lópin ìgbà tó bá wà láyé tó bá ti kú ńkọ́ ilé ọ̀padà sọ́dọ̀ ẹni tó ní. أبو داود رحمه الله أتي النسائي رحمه الله أما بأيك بواك واو ولا ترقبوا ولا تعمروا فمن أرقب شيئا أو أعمر شيئا فهو لورثته فهو لورثته النبي صلى الله عليه وسلم ó ní ẹmẹ́jẹ ni tó fún yàn ní nǹkan níbí fún un pé máa sọ ẹmẹ́jẹ ni tó fún yàn nílé gbé níbí fún ni nílé gbé tipá máa sọ ẹni tá a bùn gbé pé só ti kú àbí ò ti kú kí bá ṣàlàyé rúkú bá ká máa sọ ẹni tá a fún lé gbé pé só kú àbí ò kú umra máa gbé bẹ̀ títí tó fi kú àmọ́ á kí èsì só kú àbí ò kú anábìnrin ẹ má bùn yàn nírú nǹkan bẹ́ẹ̀ wàlá tùcùmìrú ẹ sì má fún yàn nílé gbé níbi fún gbé pé ẹ máa retí kpékpékú kẹlẹ gbà kú lọrọ faman urqiba shay'a ẹnikẹ́ni tó bá fúnni ní ilé gbé nífúnni gbé bá a máa sọ pé sísọ sísẹ kù láyé àbótú kú aw umira shay'a àbí wọ́n fún nílé gbé àbó fún nílé gbé àbí wọ́n fún nílé gbé ní fífúnni nílégbé e pé títí tó fi kú fàhùwà lè wàrà tètè yìí yóò máa jẹ tẹni tá a fún àtàwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ìyẹn ni pé àlàyé dáa ti síwájú tó bá ní tiẹ̀ ní àti tàwọn ọmọ ọmọ rẹ̀ ajẹpẹ tiẹ̀ ní àti tàwọn ọmọ ọmọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn jogún àǹfààní àti gbébẹ kí n ti bá pinlé fún wọn wọn jogún àǹfààní àti gbébẹ àwọn náà máa gbébẹ títí tí ó fi di pé wọn àti má wọn ò sì lọ́mọ má. wà á kẹrẹ ṣeré ìjẹ ibi tá a fẹ́ dúró lónìí àwọn nǹkan tá a ṣàkíyèsí lónìí òun náà ní wípé anábì sallallahu alaihi wasallam ọkọ fún wa láti gbóyà ní nǹkan ká tún gbà padà àyàfi bàbá nìkan a sì ní gbogbo tó bá ní ti nínú hadith fún anabi tiwa sallallahu alaihi wasallam tó bá bùn lẹ́bùn a máa gbà a máa máa sàn yẹn lẹ́sàn lórí ẹ̀bùn tó bá gbà àìsàn rí ikú anabi sallallahu alaihi wasallam ntí máa ń ṣàkíyèsí lórí ẹ̀bùn tí ó fẹ́ni tó bá bùn lẹ́bùn òun náà ni kíkà fún sẹni tí ó ń san lẹ́sàn lórí ẹ̀bùn tó bùn kìí ṣe kíkà kan tiẹ̀. àìsàn rí pípé kábọ̀n ní nílé gbé títí ọjọ́ ayé ẹni ó ń bẹ nínú nǹkan tí ṣẹ̀ríà tó lọ tọ́ kó lè ṣeé ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fún ní nílé gbé bẹ́ẹ̀ á wò ó bó ti ṣe wí. sọ kọ́ máa gbé bẹ́ẹ̀ lónìí kan títí máa ń bẹ láyé ni. àwọn sọ pé òun bùn àtàwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ tó bá sọ pé tó tì bá ti kú ilé ọ̀padà sí ọ̀dọ̀ ẹni tó nílé tó bá sọ pé òun àtàwọn àrọ ọmọdọ́mọ rẹ̀ bó kú gan ilé yẹn ò ní kú lọ́wọ́ àwọn ọmọ àtàrọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عم بيأسكويك بأكيد بكيد عندما رمضات الله ما تقول لنا صيام شعبان وكين أجلال كثير نتولي أتوا وقت النبي محمد صلى الله عليه وسلم في الله وعائشة رضي الله عنها تلاه رسكا النبي صلى الله عليه وسلم tó fi máa ń kẹ́nu oríṣiríṣi yá àwọn bẹ́ẹ̀ bí oṣù ṣàbẹ́ẹ̀ lẹ́bi bá nàbí àmọ́ àfẹ́ẹ̀sì gbogbo oṣù yẹn àmọ́ àfẹ́ẹ̀sì kọ́ ẹ̀ lórí fọlọ́ torí ẹ̀ àwa náà àwọn bá dábàá lè sè káwọn ti sa àwọn rẹ̀ bákan náà káwọn gbàgbé pé gbogbo ẹni yóò wọ bá ti kùnà láti ṣe nǹkan kan nínú sùnyàmù àwọn ọjọ́ yìí tó sùn bá fi lè dá méjì kò sáyè pé kò ṣe kankan mọ́ tó o bá ti lè ṣe nǹkankan tó o sì bá ti dá sí méjì kò sáyè kò ṣe nǹkankan mọ́ lẹ́yìn ìgbà tó ti dá sí méjì ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti láǹfààní àti ṣèkan sí mélòó kan ní ìsìn kó sòó tó dá sí méjì tó wá sinmi lọ́fà tó bá tó fẹ́ ṣe nǹkan míì lẹ́yìn ìgbà tó ti dá sí méjì ó lè ṣe tó yàtọ̀ tó wà láàrin ẹni tí ò ṣe nǹkankan tó sì fi dá sí méjì àtẹni tó ti rí nǹkan kan sí kó tó di pọ́ dá sí méjì nù. wáyé o àdádálẹ̀ kan wá wà wọ́n dálẹ̀ lóko oṣù ṣàbẹ́ẹ̀ tí tó bá ti di ìdajì oṣù yìí òru ìdajì ó sì yáàmù lẹ́lì pàtàkì kan wà táwọn gbọ́dọ̀ sí lálẹ́ ẹjọ́ náà àti pé alẹ́ yẹn làwọn kà fún pé ọ̀rọ̀ ọlọ́run tó ní fi há yóò fọ̀rọ̀ kó kullu amrin hakim kíkó òrùjọ́ ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fi lé ìbùkún lè lọ́dọ̀ gbọ́dọ̀ tọ́lọ́ wọn bá ń sọ nípa rẹ̀ nínú àyà ni kíkẹ́ kìí ṣe lè lọ́dọ̀ gbọ́dọ̀ rẹ̀ kíkẹ́ lé lọ́tọ̀ nísìnyí ṣàbá yìí kò sì rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sọkùsọ láti torí délé yìí wa ọwọ àmọ lọ yẹn náà fi là bá di kan wọn máa tẹ̀lé kìyàmù lé là bá di kan tó bá di dájí oṣù ṣàbán àdáda rẹ anábì sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd gbogbo ẹnikẹ́ni tó bá ti àdáda rẹ kankan sílẹ̀ nínú ẹ̀sìn tiwa yìí ní ntí èsì sára ẹ̀sìn wa yìí tẹ́lẹ̀ á ẹ̀wù rẹ̀ padà fún pẹ̀lú yín mánì kó túnbọ̀ ṣàánú wa subhanahu wa rahmatulahi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك